من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم تسليما ìkẹ́ Ọlọ́run Ọba àti ìgẹ́ Ọlọ́run Ọba kó máa lékún fún aṣíwájú ayé àti ọ̀run ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam orí pé atọrọ ìkẹ́ àti ìgẹ́ fún ànábì ọlọmọṣàfi bí àbùkátà ẹnìkọ̀ọ̀kan wa jọmọ ọlọkùnrin àti ní obìnrin Ọlọ́run Ọba ń ròyìn Al-Qur'ani fún ànábì wani iwe kan ni kutiba ansalina ilayka mubarakan liyadabbaru lahayati ọlọ́run bá ní pé ìwé yìí tíra yìí tíra kan tó ní àlùbáríkà ni àti pé liyadabbaru lahayati yìí ọlọ́run bá kẹ́ ká máa ronú ká máa pọ́ńdà lórí àwọn háyà tí ọlọ́run bá sọ nínú alukur'an nítorí alukur'an kì í ṣèwé ìtàn gẹ́gẹ́ tó máa elaborate ìtàn pé ibi náà bí Musa sí ni orúkọ ìyá ẹ̀ ni orúkọ bàbá ẹ̀ ni àkúrà kan sọ ìtàn àwọn ànábì Ọlọ́run fún ànábì ni àwa pinpoint àwọn ààyè tó lè jẹ́ guidance fún wa tó lè wúlò fún wa àtàwọn generation tí ó ń bọ̀ lẹ́yìn àwọn ọ̀rọ̀ ìtàn ànábì méjèèjì tó tẹ̀léra wọn òun náà ni a fẹ́ mẹ́sàn àwọn lẹ́sìn bíi méjì mẹ́ta nínú ìtàn ìgbésí ayé wọn òun náà ni anabi yusuf aleyhisalatu wasalam àti anabi musa salatu wasalam anabi yusuf òun ló kó àwọn bani israẹla òun ló kó wọn egypt anabi musa òun ló kó wọn jáde tó fi jẹ́ pé ọ̀rọ̀ anabi yusuf àti anabi musa ó dàbí edan tẹ̀bi philip of ìkan ẹ̀sìn ni ìkan jẹ́ tail ìkan jẹ́ head ọlọ́run bá tó ṣe ní head ọlọ́run bá tó ṣe ní tail ọlọ́run fẹ́ ká rí àwọn ẹ̀kọ́ kan kó nínú àwọn tàwọn ànábì ọlọ́run bá ní fún àpẹẹrẹ ẹ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ń tì wọ́n ọlọ́run fásokò ròyìn ìyá tó bí ànábì yusuf alayhi salatu wasalam pé ó ní activities kan tó take care nínú ìtọ́gbésí ayé anabi yusuf alayhi salam bàbá ló care fún Baba ló guide ẹ Baba ló wà pẹ̀lú ẹ eléyìí náà jẹ́ ẹ̀kọ́ fún wa nítorí Yorùbá ti fi sínú ọkàn wa pé ìyá lalábàárò bàbá kò dàbí disciplinarian ni bàbá dàbí bí sójà nínú ilé ni Islam ò gbé kalẹ̀ bẹ́ẹ̀ bàbá gbọ́dọ̀ create environment closeness fún ọmọ ẹ̀ nítorí bàtà náà bí Yusuf alayhi salatu wasalam tó láàlá tá ló lọ bá ọlọ́wọ́ bò rẹ̀ pé lọ́ọ́ bá yẹ ẹ̀ ẹ̀rí normal thing ìyá ló yẹ kó lọ bá wọn tó lọ́n fẹ́ jẹ́ kí bàbá náà mójúṣe tiẹ̀ ọlọ́run bá ní ìyá bàbá ẹ̀ ló bá wa ó ròyìn bó ṣe sọ̀rọ̀ náà alukuran ó ní abati ìnira ètò àdàlẹ̀ àṣàrà ó ní wà bàbá mi mo mà lálà pé mo rí ìràwọ̀ mọ́kànlá àti òṣùpá àti oòrùn wọn tẹ́lẹ̀ bá fẹ́mi Yúsúfù ẹ̀rí kánàbí Yusufu tó lọ bá bàbá ẹ̀ lọ sọ̀rọ̀ ọ̀rọ̀ tó tóbi pé ó mọ̀ pé bàbá gan ti bíríìjì irú nǹkan báyìí lẹ̀ fún ilé náà jẹ́ ojúṣe àwa mùsùlùmí tá a jọ́kùnrin tá a jẹ́ bàbá tìyá ọtọmátìkì ni ìfẹ́ láti tẹ̀kẹ́ àmọ́ ọlọ́run nígbà tó ọlọ́run ti dá wọn tán ló ti design sínú tara wọn bó bàbá gbọ́dọ̀ kọ́ ni bàbá gbọ́dọ̀ rò pé má ṣe burú tó làwọn ọmọ mi ṣe gbọ́dọ̀ tó búburú òní kọ́ gbọ́ràn ju yí pé kí wọn náà fa àwọn mọ́ra ẹwà níbi sallallahu alaihi wasallam tá a tẹ̀lé wọn lọ kí wọn mọ̀dé náà jọ kan á sàn tó jọ mọ́ ànábì ó wá gorí ànábì mọ́lẹ̀ ànábì ò dẹ̀ lè kú òun bẹ̀ títí tó fi kú lórí ẹ̀ àwọn sábẹ́ wá wọ́n dà pé kí ló ti rùn yìí fi pẹ́ tó yìí kí ló rí tuntun tó yìí nígbà táwọn ọbẹ̀ wá sọ ànábì ní ásàní òun ló ń dára tiẹ̀ lórí mi mo wá fún láyè kó parí iṣẹ́ tó fẹ́ ṣe bá a náà ṣe gbọ́dọ̀ jẹ nìyẹn a gbọ́dọ̀ bí bàbá bí ànábì Yakubu tó mọ́ máa lè àpúròṣe wa tó lè sọ nǹkan tó dùn wá fún wa kó lè má ṣàṣe àánú fún wa lórí on the other hand ọlọ́run bọ̀ wá ròyìn ìyá anabi musa bàbá anabi musa alayhi salatu wasalam ẹ̀rí ìyá ló sọ pé ó ń tọ́jú musa ẹ̀rí eléyìí náà jẹ́ ìkọ́ fún wa bàbá bá wa lórí pé single mother tàbí kíní kan ni wà ní kò gbọ́dọ̀ yà wá lẹ́nu ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ lásìkò náà kò rí bẹ́ẹ̀ ọlọ́mọṣà ṣe ní ìrọ̀rùn fún wa ọlọ́run ọba ọlọ́run nàbí sallallahu alaihi wasallam ẹ̀rí lórí àwọn ànábì ọlọ́run ọba méjèèjì ànábì musa alayhi salatu wasalam nínú ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ nínú ìwé tọ́lọ́run bá rọ̀ ìfọ̀ ànábì òun náà ni pé ànábì Musa ó bẹ̀rẹ̀ ìgbésí ayé ìní royalty ni ó ń jẹ ayé ọba ni ẹ̀rí nítorí pé ọlọ́run bá sọ divine love fún tọ́lọ́run bá fi rọ inú sọ́ọ̀tò tọ́ra pé wọ́n àlékéètò àlékà muhabbata mini àwọn ọlọ́run bá á da ìfẹ́ bo Musa fìràwọ́n náà fẹ́ fẹ́ràn ẹ̀gbọ́n tó yẹ pé tí ò bá rí kò ní lè sùn òun ló wá di ayé ọba bùbá tó yá system exchange ó àtáàkì ọlọ́pàá kan nínú ìgboro ó wá sá lọ sí mọ̀díàn látẹni tó ń jẹ́ royalty tẹ̀tẹ̀lẹ̀ ó wá dẹni tó jẹ́ pé kò ní nǹkan kan mọ́ ẹ̀rí ó wá dẹni tó jẹ́ pé kò sí anything ní ọwọ́ ẹ̀ mọ́ irú eléyìí náà lè ṣẹlẹ̀ fún wa irú eléyìí náà lè ṣẹlẹ̀ nǹkan lè change status wa lè change status wa social status wa ó lè change ọlọ́run ọba ló design bẹ́ẹ̀ ọlọ́run bá tó design tó kì í ṣe pàdánù musa ṣe lọ́run ló fi rí bẹ́ẹ̀ fún nínú tráyà tọ́lọ́run bá fẹ́ kí ó fèsì nìyẹn tó fi jẹ́ pé ànábì musa gbà tí irú ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ fún wa wọn àpọ́n àrùn ìpò fẹ̀yìntì jì ó wá sọ fọlọ́run pé rọ́bì èmi lè mọ ansálítà ìlàmì àìrè fàkiri owó lọ́wọ́n bá mo ń tọrọ anything látọ̀dọ̀ wọ́lọ́run wọ́n ṣàṣe fún mi ẹ̀rí tó fi jẹ́ pé ó wá di pé àwọn ọmọ méjèèjì tó hẹ̀pù yìí màtọ́dé lọ sọ fún bàbá bàbá ó ní pé lọ́ọ́ mu wá ìkún nínú àwọn ọmọ yẹn tó jóbìnrin wá ń sọ fún bàbá ẹ̀ pé wọn bàbá mi gbà sóṣìṣẹ́ jẹ́ kó máa bá wa dáràn ẹ̀rí ẹni tó ti ń gbèrò yálé ti tẹ̀tẹ̀lẹ̀ ó wá di ṣẹ́pà tó ń dáràn kiri on the other ẹ wá wà ànábì yusuf alayhi salatu wasalam ànábì yusuf bíbélì ní pé ìlú kan tó ń pè ní kenai ló ń gbé iṣẹ́ wo náà ṣe ń bẹ̀ wọ́n ń da ẹran kiri ni láti ẹni tó ń da ẹran kiri ó wá di ẹni tó jẹ́ pé ó wá di prime minister ẹ̀rí tó lọ́n bá tọrọ pé wàkàsá alẹ́kàmọ̀kánà lè yusuf fẹ̀lẹ̀ àrèdè yẹtàbáwá ẹ̀sùn ìṣá o ọlọ́run bá ní pé àwọn ọlọ́run bá afààyè gba yusuf lórí ilẹ̀ ọwọ́ ètò ogun tó bá fẹ́ lórí ilẹ̀ ẹ̀rí nígbà tí ọba náà tẹ̀ lóun fẹ́ gba personal assistant ó ní náà yẹn ò tó mi ó ní yọ̀mí ní ìlànà aláṣáánilẹ̀ àrètè yọ̀mí store storehouse ṣe mí ṣe minister for finance from a shepherd ó di minister anabi musa alayhi salatu wasalam tó ń jẹ́ royalty tẹ̀tẹ̀ tó jọmọba tẹ̀tẹ̀lẹ̀ òun di shepherd bọ́lá òun ṣe ń design náà nìyẹn tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àfi ká gbó tó lòun ìyẹn wà ní ká bẹ̀rẹ̀ sí sáré káàkiri nítorí ìṣòro kékeré tí ò tó yìí tó bá nàbẹ̀ musa ẹ̀ ló máa ṣẹlẹ̀ sí mùsùlùmí kan kò sẹ́bọ tí ò ti ní ṣe tán kò sí ilé aláwo tí ò ní ṣe tán kò sí kíní kan tí ò ní ṣe tán ó ti gbàgbé pé ọlọ́run bá fún wa ẹ̀ ló dì sáyẹn ó dẹ̀ ti sọ pé nàmọ́ àlèkóṣeré yusra lẹ́yìn ìnira tóun bá fi nira kàn wá ìrọ̀rùn sì ń bọ̀ eléyìí náà jẹ́ ẹ̀kọ́ fún wa àti pé àwa bọ̀dọ̀ mùsùlùmí àgbọ̀dọ̀ máa fi ara wa kàn bí ẹlòmíì nítorí àsìkò tó rọrùn fún wọn la ń rí ààrá àsìkò tó ti lé fún wọn ọlọmọṣàṣe àánú fún wa ní orí ilé tá a tún máa kọ́ nípa ìtàn tọ́lọ́run bá ròyìn fún ànábì lórí ànábì yusufu àti ànábì yakubu alayhisalatu wasalam gbogbo náà la máa ń fọ́ ọmọkùnrin ọmọkùnrin òpómúlérò ni ọmọkùnrin ló dáa jù ọmọkùnrin ló ṣe kíní kan jù wàláì ọmọkùnrin dáa ti tọ́ òpómúlérò ni wá bùtàkùn àti wọn ṣàlàyé ọ̀rọ̀ fún wa ẹ̀rí ọmọ mélòó ni ànábì Yakubu fẹ́ ọmọ mọ́kànlá tó jẹ ọmọ méjìlá Yusufu jẹ èkejìlá àwọn tó jókòó gbogbo wọn ọkùnrin ni wọn kò sóbìnrin láàrin wọn ta ló máa nírò ẹtọkùnrin ní balẹ̀ pé ah mo ti rẹni tó máa sin ní ẹ̀rí wọn á ṣe jọkùnrin yìí tó gbogbo wọn náà mẹ́wẹ̀ẹ̀wá tó jọba kan Yusufu yìí kò sí èyí tó wúlò láàrin wọn nítorí àwọn pílánì wọn dìtẹ̀ mọ́ Yusufu ni wọ́n sọ sínú kọ̀gá wọ́n ké wálé wọ́n parọ́ ẹ wá wo èyí tó jóbìnrin tó jẹ́ tó jẹ́ sísà nóbì musa alayhi salatu wasalam òun kíà fún musa ó tẹ kíà fún musa èrè àwọn ọmọ tí ànábì yakubu àwọn àwọn àwọn sọ àwọn àwọn sọ ànábì yusufu wọn sọ ànábì Yusuf. àwọn sọnù ànábì musa sísà ànábì musa tó jóbìnrin òun retrieve ẹ padà ni nígbà tí ìyá ẹ sọ fún pé follow follow follow nígbà tó rí pé kíní yìí ń lọ odò ń gbé anabi musa lọ anabi musa lọ tó ń tẹ̀lé ló wá débi kan tí ò rí anabi musa náà kò tí ì fi bẹ̀ náà sílẹ̀ ó tún sì dúró síbẹ̀ ni títí dìgbà tán fi ń sọ pé àwọn ẹ̀tọ́ máa bá wa fún lọ́yàn tó wá fi sọ fún wọn pé wá omi ńlá ó nà sí ó nà mo mọ̀ láwọn fámìlì kan tó máa bá yín tójú ẹ̀ dáadáa ẹ̀rí òun náà parọ́ kò sọ yìí pé fámìlì òun ni fámìlì yìí báwọn ọmọ ti ànábì yakubu alẹ́ ìsìlátọ̀ sílám báwọn náà ṣe parọ́ bọ̀ tí irọ́ tó ń pa irọ́ láti tún nǹkan ṣe ni irọ́ táwọn ọkùnrin pa irọ́ láti gba nǹkan jẹ́ ni làkún àfi ń sọ̀rọ̀ àìfún ayé pé kò sí èyí tí ò da nínú ọmọ èmi ìta máa fọkàn sí pọ̀ nǹkan ló máa wúlò ló máa wúlò jù nínú èyí atọkùnrin ní atọbìnrin kò sí èyí tí ò da nínú ẹ̀ olùmọ̀ṣàṣe ní ìrọ̀rùn fún wa tí a tún máa kọ́ lórí ìtàn àwọn ànábì ọlọ́run bá méjèèjì òun náà ni wípé anábì Musa alayhi salatu wasalam nígbà tó dé Madihan ó rí àwọn ọmọ anabi Yusufu anábì Shuaibu méjèèjì ó rí tí wọ́n ń dá àwọn tí wọ́n ń ti ẹran tí wọ́n ń ti ẹran sọ́tún tó ń ti ẹran sẹ́sì ó wá bí wọ́n léèrè pé kí ló dé ó ṣe jẹ́ ẹ̀yin obìnrin máa ṣiṣẹ́ tó le tó yìí ó ní àà wàhábù náà ṣéhùn kẹ̀bíra àwọn obìnrin dá lóhùn ó ní bàbá wa ti dàgbà iṣẹ take care family responsibility family ọ̀dọ̀ wa náà ló kù sí àwa là ń take care family eléyìí náà fún wa ìgbà responsibility àti take care family ó lè obìnrin ló máa sí obìnrin ló máa máa responsible tábà bára ẹ máa kó yà wá àwọn ó bá wọn lé àwọn ṣẹ́pàdì dànù ó dẹ̀ pọnmi fún wọn ẹ̀rí ìyẹn jẹ́ ẹ̀kọ́ nìyẹn nígbà tó wá ṣiṣẹ́ yìí fún wọn tán àkó àkọ́kọ́ ni pé wọn ò bẹ́ rárá pé wọ́n á yẹ̀pà wọn ó kàn rí wọn pọ́n dààmú ni eléyìí náà jẹ́ ẹ̀kọ́ tí Islam kọ́ wa tá a bá ní quality kan tá a mọ̀ ó lè wúlò fẹ́ lómi kò dìgbà tó wá ń tọwọ́ dọ̀ wa fún wọn pé anabi yusuf anabi musa alayhisalatu wasalam nígbà tó wáá ṣe kínní fún wọn tán òun náà tó wáá bẹ̀ wọ́n ní nǹkan mi pé ah nítorí mo ràn yín lọ́wọ́ èmi náà ní problem kò síbi tí máa sun kò síbi tí máa gbé o kò síbi mo fẹ́ jẹun kò ṣàlàyé kankan nítorí pọ̀ mọ̀ bóbìnrin ni wọn nítorí opposite sex nínú islam ìbá wọn ṣe ó gbọ́dọ̀ wà límíìtì èrè ó gbọ́dọ̀ wà límìtì ó kàn fi wọ́n lẹ̀ ní kí ló ṣe ó bọ́ sí abẹ́ igi ó wá ké pe ọlọ́run pé owó ọlọ́run jọ̀wọ́ mo máa ń tọrọ nǹkan lọ́dọ̀ yìí ní lèmọ́ ansalita ilà mi ha ẹ̀rẹ̀ fàkiri mo ń tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run Islam kọ́ wa pé a gbọ́dọ̀ à ní ká má tọrọ dé èèyàn bó ta gbọ́dọ̀ wá sọ ọ̀dọ́ lọ́hùn èyí náà lè ràn mí lọ́wọ́ èyí náà lè ṣe káwáyé fún mi èyí náà mm, mm, mm, on the other hand anábìmọ́sọ̀ tọrọ kò tó wákàtí méjì tó ràn àwọn pípọ̀ yìí lọ́wọ́ á mú ẹ padà wọn á mú lọ́lé bí ọba á ní ká mú ẹ wá kó dẹ̀ ràn lọ́wọ́ láì tọrọ ẹ wá wo ànábì yusufu aleyhi salatu wasalam ànábì yusufu aleyhi salatu wasalam ohun tó ṣẹlẹ̀ náà ni pé òun kọ́ ló rí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ àwọn ẹ̀ ló wá bá yí pé àwọn lálàá àwọn òṣìṣẹ́ ọba méjì wá bá bàbá yusufu pé àwọn lálàá báyìí àwọn lálàá báyìí àwọn bí yusufu tó rọ àlàyé fún wọn kí ló tọ́kọ́ ṣe fún wọn ó kò ṣe dáwà fún wọn verses bíi mẹ́ta sí mẹ́rin ló fi ń ṣàlàyé ọlọ́run fún wọn ló fi ń ṣàlàyé ọlọ́run fún wa ó lo opportunity bó wọn bá wọn ó fi ṣe dáwà fún wọn gbogbo àwọn náà kò síbi tá a wà kápẹ́ńtà ni bíríkìlà ni kọ́sítọ́mà wa ni gbogbo ìgbà táwọn bá wa bá wa ẹ̀ka náà ṣe Kùránì wa ẹ wọn náà gbọ́rọ̀ ọlọ́run bó bá ṣe yé wa mọ̀ káwọn náà máa polówó ọ̀rọ̀ ọlọ́run ànábì yusufu alayhi salatu wasalam òun wa nígbà tó wá nígbà tó wá tó dá tó sọ problem ẹ̀ tán ó wá sọ fún kan tó máa escape nínú wọn ó ní àṣekúrí ní indarobika tó bá dé ọ̀dọ̀ ọba ẹ̀ yìí tó ti wà ní position ẹ̀ tó ti gba position ẹ̀ padà wọ́n ti èmi lọ́dọ̀ ọba yìí ẹ̀rí èyí tó níran sọ pé kó rántí òun ọlọ́run jẹ́ kí ṣe ìtàn àwọn àgbàgbé kò níran sọ ànábì Musa tí ò sọ fún pé kó rántí òun lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run dá lóhùn ọlọ́run fẹ́lẹ́ náà kọ́ wa pé ọlọ́run la máa ń rìn láìlé lórí àní rè láì léèyàn jù ẹ gbà mí o ẹ náà máa ràn mí lọ́wọ́ anábì yusufu ó tún ṣe wàá wà nínú ẹ̀wọ̀n for a long time kọ́lọ́hún tó ti wàá yọ kó mẹ́ ẹ̀kọ́ tá. èyí tí a ń kọ́ tí ọlọ́run bá ròyìn fún ànábì nínú Al-Qur'an ànábì yusufu àti ànábì musa ọlọ́run bá ní pé nínú suratul Qasas àti suratul Yusuf ó nígbà tí wọ́n bàlágà kìlá fún wọn àti iná òkè mọ́ wàhálì mọ́ gbólóhùn kan náà lọ́lọ́run bá ròyìn sọ́ràtù méjèèjì ó ní a fún àwọn méjèèjì a fún Musa a fún ọgbọ́n àti kíni a ìmọ̀ Yusuf náà a fún ní ọgbọ́n a tún fún ní ìmọ̀ ọlọ́run méjèèjì ọlọ́máṣà kan báyẹn fún àwọn ọmọ wa nítorí púpọ̀ náà àwọn ọmọ wa ìmọ̀ náà máa kọ́ ní wọn ní ọgbọ́n ni Yorùbá ṣe máa ń sọ pé owó tí ọmọ ìkéré bá kọ́kọ́ rí àkàrà ara ló máa fi jẹ àti take simple decision tó máa affect ìgbésí ayé wọn á wà difficult fún wọn á pè wọn sọ́tún á pè wọn sọ́tún ọ̀rọ̀ oníyé wọn ọlọ́run bá tó ṣe tó tó tó ṣe méjèèjì fún àwọn ànábì ọlọ́run bá ń gbà tí wọ́n balaga yìí ọlọ́run má ṣàkàn báyẹn fún àwọn ọmọ wa náà ọlọ́run bá ní lẹ́yìn ilé ìta tó wá fún wọn a tó wá fún wọn ní nǹkan tó yàtọ̀ fúnra wọn kí la fún ànábì Yúsúfù a fún ní ẹwà tí ò rí wẹ̀rì ẹ̀rí tí ẹwà yìí tó di fìtínà fún ẹni tó ń bá gbé eléyìí náà jẹ́ ẹ̀kọ́ fún wa eléyìí náà jẹ́ ẹ̀kọ́ fún wa ọlọ́run bò ní dalẹ̀ wa rú gbogbo àtàbà máa take decision bóyá ọmọ ọ̀dọ́ ni bóyá personal assistant ni bóyá driver wa ni ẹ̀ka orun tó ẹ̀ka máa rò dáadáa nítorí ànábì Yusuf alayhi salatu wasalam ó di fìtínà fún sòléyà tí ó lè sùn tí ó lè wo tífẹ̀ Yúsúfù tó wà ní ọkàn ẹ̀ ẹ̀rí tó fi sọ pé àti ìlàkà ìwọ Yúsúfù mo ti rẹ́dì fún ẹ mo rẹ́dì fún ẹ súnmọ́ mi mo nífẹ̀ẹ́ tí ò dẹ́ ṣèfẹ́ tó rọ́ ìgbé gbólóhùn tó sì lé àwa ń sọ yìí náà ó wá káàkiri ayé àti ìlàkà àwọn màmá wa lóríṣiríṣi àwọn sisters wa lóríṣiríṣi wọ́n á display wa wọn wọ́n á wọ gèlè oríṣiríṣi wọ́n á ṣẹ́yìn ilẹ̀ wọ́n á ṣètì sílẹ̀ wọ́n á ṣòwájú wọ́n á ṣó lórí péèjì wọn ni lórí Instagram ni lórí social media kankan ni kí làwọn náà ń sọ àti ìlàkà àwọn náà ń sọ fún àwọn ọkùnrin pé àwọn náà ti rẹ́dì ẹ máa bọ̀ ọlọ́mọṣà ṣàánú fún wa ní orí eléyìí àwọn ọkùnrin náà gbẹ̀yìn nínú eléyìí náà àti ìlàkà yìí làwọn náà ń sọ mọ́ra fìlà tuntun mọ́ra aṣọ tuntun mọ́ra bàtà tuntun wọ́n á display ẹ̀ àwọn máa wo comment opposite sex ẹni mélòó ti comment ẹni mélòó ti like ẹ̀ ohun tí sùlẹ́yà ń ṣe ń gbà náà ọlọ́run bá tó foríjì sùlẹ́yà tó sọ dẹni mímọ́ ọlọ́run gbogbo wa náà ọlọ́mọṣà fi jẹ́ pé àwọn aráàlú nígbà tí wọ́n ń rí ẹwà Yusufu ẹ̀rù bà wọ́n nítorí Sùfíà wọn ò blame ẹ̀ pé ó ṣe ṣìnà àwọn obìnrin tó jẹ́ bíi social status ẹ̀ ń tó ń blame ẹ̀ fún ni pé àà ó ṣe jẹ́ Yusufu ọmọ ìkéré yìí ló máa bá ṣe ṣìnà ọmọ ọ̀dọ́ lásánlàsàn ohun tẹ bá rí ohun tí mò ń rí ni ẹ ṣe ju tèmi náà ṣe lọ ó wá pe àpèjẹ ńlá lọ́sàn tó lá ó kó ọ̀bẹ fún wọn ó kó hápù fún wọn ó wá ní kí Yusufu kó kọjá níwájú àwọn headlight obìnrin tó wà ní Egypt ńgbà nígbà tí Yusuf kọjá ẹwà Yusuf ó gbogbo wọn mọ́lẹ̀ tí gbogbo wọn náà ọ̀gbà tó sọ yìí pé wọ́n hasa bashara èní hasa ìlàlẹ́mọ̀lá ẹ̀kálẹ̀ kẹrìmù wọ́n nílé yóò ṣe èèyàn màlẹ́kà kan tó ní àpọ́nlé ni irú ẹwà tọ́lọ́run fún ànábì Yusuf ni ẹwà yìí ó lóun wá fi ṣe àdánwò fún un yusufu ó wá sọ gbólóhùn kan tí alukurani rékòdì ẹ̀ fún wa ibẹ̀ náà ni à ń lọ ẹ̀kọ́ fún wa nítorí àkún àròyìn pé wàlàkàdé àmọ́ tù bìí wàá mọ̀ bìíya nígbà tí Yusuf tí sùlẹ́à wa yusufu náà kò bá wa kò ló wa ó ní kò bá wa tí ò bá jẹ́ wípé àwọn ọlọ́run nù ó rí àmì ó rí proof látọ̀dọ̀ wa ó rí proof látọ̀dọ̀ wa tí ò bá ṣe pé yusufu rí proof látọ̀dọ̀ wa ni bóyá òun náà bá wa àwọn àsopọ̀ wa ó ní bóyá méjì kò bá ti dìsáyẹ̀ padà ọlọ́run bá ní kàsáàlẹ́ka nínú sẹ̀rẹ́fà ánìwòsàn án wálé fàṣáà àwọn ọlọ́run bá lá prevent ẹ̀ nípa ìwà tí ò da àti ìwà bàjẹ́ yìí eléyìí náà jẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ̀wọ́ wa àwọn ò ń ṣe wòlé ọlọ́run débi a máa dé ànábì ọlọ́run gbogbo àwọn tá a bá gbà sílé tó jẹ́ assistant wa ni ọmọ ọ̀dọ́ wa ni kíní kan ni ẹ má ẹ kà wò dáadáa kó má jẹ́ fìtínà láti da ilé ilé wa ró ọlọ́run wá rẹ̀kọ́ọ̀dù ọ̀rọ̀ tí ànábì Yusuf sọ. So nígbà tí sùlẹ́yà wá fẹ́ fọ̀ọ̀sì ẹ̀ ṣe yìí ó wá bi sùlẹ́yà léèrè pé ìwọ sùlẹ́yà ó ní ọkọ ẹ̀ yìí ọkọ tó jẹ́ ọkọ tó jẹ́ mástà ọ̀hún ẹ̀ iná rọ́bì àìsà náà mọ̀síwáyà ó jẹ́ ẹni tó dá ó mà ṣe dáadáa fún mi gan mọ̀síwáyà ó tún jẹ́ gbígbé mi nínú ilé yìí ó ṣe nírọ̀rùn fún mi ẹ̀rí ànábì Yusuf wá ṣépè kalẹ̀ torí tó kárí ayé náà nìyẹn e, e, àti ṣoore fún yàn ó ń ba everybody lẹ́rù tá a bá ń ṣiṣẹ́ níbì kan àti múyàn lọ síbẹ̀ láti lọ ṣiṣẹ́ ẹ̀rù á máa bà wá tá opportunity kan àti júwe fúnyàn pé bíbá ilé òwò wà ẹ̀rù á máa bà wá nítorí kó má jẹ́ wá lẹ́sẹ̀ ànábì Yusuf alayhi salatu wa ó mọ̀ọ́rẹ́ ó ní wọ́sùn lé ọkọ ẹ̀ yìí ó mà ṣe dáadáa fún mi kò mú mi bí ẹrú kò mú mi bí ẹni tó sọ mí dọmọ ó dẹ̀ ṣe fọkànbalẹ̀ fún mi nínú ilé yìí ànábì Yusuf wa sọ pé ìnáwó láàyò lè fún lè hó sọ́ọ̀lì mí ìnà gbogbo aláìmoore gbogbo afibi sọ gbogbo afibi ṣolóore sọ̀lẹ̀ mú ó ní gbogbo wọn ó ní wọn ò ní sọ̀sídìí ẹ̀rẹ̀ ìyẹn ò ní ká má ṣòrẹ̀ ìyẹn ò ní ká má ṣòrẹ̀ nítorí àwọn kọ́ là ń ṣe fún ọlọ́run ọba là ń ṣe fún gbogbo aláìmoore ànábì yusuf ti ṣépè kalẹ̀ fún wọn ọlọ́run dẹ́ rẹ́kọ́ọ̀dù rẹ̀ sínú àlùkùnrin à ó ní wọn ò ní succeed wọn ò ní ṣàṣeyọrí ọlọ́mọṣà ṣe àánú fún wa lórí ilé on the other hand ànábì musa alayhi salatu wasalam kí lọ́lọ́run bá fún òun lẹ́yìn tọ́lọ́run bá ti fún ní ọgbọ́n àti ìmọ̀ kí lọ́lọ́run bá tún fún wọn àwọn ọmọ ànábì yà àwọn ọmọ ànábì ṣọ́ẹ́bù àwọn náà rò equality tọ́lọ́run bá fún ànábì musa wọ́n sọ fún bàbá wọn wọ́n ní kọ̀wé ìrẹ̀ wọ́n ní ànábì musa alayhi salatu wasalam ó strong ẹ̀rí nígbà tó jẹ́ olódodo tán ọtọ́run tó wá fún ní strong tá a kó àtẹrò yìí pé fàwákàsà o ẹ̀ẹ̀kan tó sọ̀kù sójà yìí ẹ̀rí nítorí tó ṣẹlẹ̀ náà ló kọ́mọ̀ láyé tàbá àwọn ara wa tàbá àwọn ẹbí wa tàbá àwọn gúùpù wa a ní bí ohun tó ṣẹlẹ̀ afẹ́ sọ̀pọ̀tàn lẹ́sẹ̀kẹsẹ̀ ni ẹ̀wọ̀n haúsá ní tó bá wọn jẹ́ nìyẹn táwùsá kan bá ń jà táwùsá mi bá débẹ̀ kò ní béèrè ní tó fàjà bóyá haúsá yìí ló débi lẹ́sẹ̀kẹsẹ̀ òun náà máa tà kẹ́ ni á dẹ̀ rò pé òun ṣe fún òun fi ń dìfẹ́ dára lóhùn ni ohun tí anábì musa alayhi salatu wasalam tó ṣe nìyẹn nígbà tó rí ọmọ bani israẹli kan tí sọ́jà Egypt tó mú attack ànábì Musa ń ṣe sùúrù láti bèrè pé kí ló ń ṣẹlẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ tó ti rí tó ti mọ nǹkan tí àwọn àwọn sọ́jà Israel àwọn sọ́jà Egypt tó ń fojú àwọn tó ń fojú àwọn ọmọ bani Israẹla tó jẹ́ àwọn ọ̀ràn tiẹ̀ tó ń fojú wọn rí àkúrà pé ó kàn strong ẹlẹ́ẹ̀kan tó rẹ́ni tó kátó tó strong ni sọ́jà yìí dẹ̀ balẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ wá gbọ́n tí anábì musa sọ tó jẹ́kọ̀ọ́ fún wa ó ní ansa mi àmọ́ làṣẹ ìtaani ó ní láti rọ́ọ̀ṣì decision tí mo rọ́ọ̀ṣì yìí tí mo sáré take tí mo sáré rọ́ọ̀ṣì láti take action yìí ó ní látọ̀dọ̀ àṣẹ ìtaani ló ẹ̀ máa wà gbogbo àná ta máa ń rọ́ọ̀ṣì ṣe nǹkan àní ní sùúrù láti farabalẹ̀ ṣe nǹkan àkọsáyé rọ́ọ̀ṣì lórí kíní kan ni ànábì Yusuf òun rọ́ọ̀ṣì láti sá fún sùlẹ́yà ànábì Musa alayhi salam òun rọ́ọ̀ṣì láti attack sójà yìí láti láì tí ìgbọ́bi tọrọ ti ṣẹlẹ̀ nítorí ànábì sallallahu alayhi wa sallam ànábì ní al-hajratu mina shaytani ká máa rọ́ọ̀ṣì ṣe nǹkan ká máa farabalẹ̀ láti take decision ànábì ní pé àtọ̀dọ̀ ṣètáàní ló ti ń wá ọlọ́mọṣàṣì àná fún wa lórí eléyìí ànábì Musa òun náà wá sọ gbólóhùn ó ní lan àkónà sọ ìran abdulmuna ó ní irú blessing tí wọn lọ́wọ́ bá fún mi yìí mi ì ní lò láti help àwọn ẹni aburú tó bá ṣe mistake tó tọ́ tàbí Musa ṣe mistake ni ó wá tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba ní àwa àforíjì ẹ wá wọ́pọ̀ lọ́run bá ṣe tóbi tó ànábì Musa tó pààyàn ó escape kò ṣẹ̀wọ̀n ànábì Yusuf tó ń wà innocent òun tó wá ṣẹ̀wọ̀n ọlọ́run ọba náà la bẹ̀ ọlọ́run gbogbo àtàbá ti ṣe mistake lórí kan ọlọ́run má ṣàforíjì fún wa ọlọ́run má ṣàfi àṣìṣe wa ọlọ́run má ṣàfi pamọ́ fún wa eléyìí náà jẹ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ tá a tún máa kọ́ nípa àwọn ànábì ọlọ́run bá méjèèjì ó lè Mùsá alayhi ànábì Yakubu tó bí ànábì Yusufu àti ìyá tó bí ànábì Mùsá the same problem làwọn méjèèjì jọ ni ọmọ sọ̀rọ̀ lọ́wọ́ wọn ni ìyá ìyá ànábì Yusuf ìyá ànábì Musa tí àpọ́n à ń pè ní umule Musa òun gbé ọmọ tiẹ̀ fúnra ara tiẹ̀ ó gbé lọ sínú odò ẹ̀rìn bàbá ànábì yakuba alayhi salatu wasalam àwọn àwọn siblings ànábì yusufu wọ́n dìtẹ̀ mọ́ wọ́n sọ sínú kànga kí ló ṣẹlẹ̀ fáwọn méjèèjì àwọn méjèèjì ń ké ni ẹ̀rí yakubu ń bẹ lọ́hùn ọlọ́run jẹ́ kí n rú yusufu ìyá ànábì musa òun náà ń bẹ lọ́hùn ọlọ́run jẹ́ kí n rí ọmọ mi tí ó sọnù àkó àwọn arọ yìí pé ká ìtàkárà ayélujára a jẹ́ kó pé rárá rárá rárá ìgbé tí ìyá musa ń ké yìí á dá ọmọ ẹ̀ padà fún un nítorí tó ṣẹlẹ̀ ni pé wọ́n arahamu náà àlẹ́ alàlẹ̀ mọ̀ra àwọn ọlọ́run a prevent wet nurses kan àwọn tó ń fún yàn lọ́yàn kí Musa gbọ̀yàn tiwọn a ṣe ọyàn tó wà ní Egypt náà a ṣe ní àràmù fún Musa a jẹ́ kó mú àfọyàn yẹn nìkan ni ìgbà mélòó lẹ́yìn fẹ́ fi fún ọmọ lọ́yàn láàárọ̀ kó tó gbé sínú basket kó tó gbé sínú odò gbogbo ẹ̀ láàárẹ̀ wákàtí méjì sí wákàtí mẹ́ta ohun tá a ṣe náà ni pé a dá Musa padà fún ìyá ẹ̀ a fi ṣe ìdùnnú ojú ẹ̀ a fi tù lójú ẹ̀ but I I no be no be yakubu on the other hand tó ń jà níbi olóhùn òun sunkún sunkún tàkùn àfihàn pé wàbíyá dátì àìnà o nínà lè kò sówó ní ó bẹ àwọn olóhùn títí títí títí àdúrà tó dẹ̀ ń ṣe àdẹ̀gbàá jọmọ́ ọlọ́kùnrin àti ní obìnrin àkúrà ń kọ́ wa ní ẹ̀kọ́ pé ìgbà míì náà a lè bẹ lẹ́hùn lórí bùkátà kan kọ́ lóun tètè gbà fún wa ìgbà míì náà dẹ́ wà a lè bẹ lọ́hùn lórí bùkátà wọn kí bùkátà yìí dẹ̀ wá dìlé bọ́tọ̀ lọ́hùn ọba tó ní wá ó mọ̀ orísìn tó fi ṣe bẹ́ẹ̀ ẹ wá wò ó tó bá yẹ pé bí ànábì Yakubu alayhi salatu wasalam bó ṣe ń sunkún tó ra lè sunkún tẹ̀ tọ́ tẹ́lómi bá ń kún tó bá tí nǹkan kan bá bá tó bá ń sunkún àlèmí àtọ́bá alẹ́gbẹ̀ẹ́ òní mọ́ni ni bàbá ọlọ́run ni a lè sunkún ànábì Yakubu alayhi salatu wasalam òun náà sunkún bọ́tà ní cross line ọlọ́run tá a bá ń sunkún lọ́wọ́ ìtọ́ ká máa kọ́rọ̀ burúkú tí ò dáa kó wa máa jáde látẹnu wa lọ sọ́dọ̀ ọlọ́run ó ànábì yakubu sunkún wọ́n bá bá dá yusufu tó bá dá padà fún ànábì yakubu ni báwo ni yusufu ṣe máa ṣe gbogbo ayé nítorí yusufu nìkan ló láàlá pé èèyàn ń bọ̀ o èèyàn máa dé o ẹ̀yin ará egypt ẹ tọ́jú oúnjẹ fọ́dún méje ọdún méje nǹkan ò ní sí ẹ̀rí ọlọ́run bá fúnra rẹ̀ ó ní wọ́n láò gáálébù alahamu èyí wọ́n lakin akisari nọ́ọ̀sì láàyè àlàmú náà gbogbo tó ń ṣẹlẹ̀ sí yusufu ó ṣe wọnú kànga tó ṣerú láti bí ẹrú tó wọ ní ẹ̀wọ̀n àwọn náà bá la wà ní iṣẹ́ àìjẹ́ àwa là ń tó tora ní purpose ta fẹ́ lò fún àdúrà táwa náà ń gbà lọ́wọ́lọ́wọ́ nísìn tí ò tí ì gbà tá a bá jẹ́ ni ọlọ́run tá a dúró tọ́lọ́run ó ní rísìn tọ́lọ́run fẹ́ fi ṣe fún wa ọlọ́run rì sáà fún ẹ kalẹ̀ fún wa fún nǹkan míì tó ju tá à ń torí ẹ̀ bẹ̀rẹ̀ lọ́nà ni nítorí sọ pé lẹ́yìn ìnira ìrọ̀rùn ló bọ̀ òyìnbí ó nífa iná àlèwò sí ìyó síra tá a bá jẹ́ mùsùlùmí dáadáa tá a bá ń bẹ lóhùn lórí kinní kan tí kinní náà bá rí bẹ́ẹ̀ ẹ dúkà tó ṣe takò sọ́dọ̀ ọlọ́run nítorí tí àbẹ́bí Yusufu tọ́l tọ́lọ́n bá dá Yusuf mọ̀ Yakubu ni báwo ló ṣe máa ṣèfù gbogbo ayé àti pé gbà tí yan mú táwọn ẹbí ẹ̀ tí wọ́n rọ́ọ̀dẹ̀ jẹ́ gbọ́n náà sá lọ ọ̀dọ̀ Yusuf náà sá lọ Yusuf ló gbà wọ́n lẹ̀ Yusuf ló rí status wọn gbogbo àdúrà tí ànábì Yakubu ń gbàǹgbà náà tọ́lọ́n bá ti gbà tó ti dá Yusuf padà fún báwo ló ṣe máa ṣe dáadáa fún ayé ọlọ́mọṣàṣe àánú fún wa ní orí ilé ọlọ́run níbi sọ́lá láwà rẹ̀ wọ́n sílá ẹ̀rí àwọn ànábì ọlọ́run bá méjèèjì nígbà tó wọ́n fẹ́ parí ìgbésí ayé wọn ẹ̀tọ́ wa ọgbọ́n lòún ṣe opposite ẹ̀ ànábì yusuf alayhi salatu wasalam wọ́n ṣe dá láàmú tó wọ́n ṣe nílára tó wọ́n ṣe ṣe gbẹ̀fún tó ó gbà fún wọn kò bínú ẹ̀rí bánábì náà ṣe ṣe nìyẹn ó ní ọ̀rọ̀ tí Yusuf sọ ló wọn níbi náà máa sọ bẹ́ẹ̀ ara mẹ́ka yìí bẹ́ẹ̀ ṣe dàmí láàmú tó bẹ́ẹ̀ ṣe ṣe báyìí tó fi tán látẹ̀sí rí ìbá àlékún mu àní gbẹ̀sán lọ́dọ̀ ẹ̀dẹ̀ kankan gbogbo yìí la máa ṣàforíjì fún on the other hand ànábì Musa aleyhi salatu wa salam òun ò sọ bẹ́ẹ̀ ó ní fáfi bẹ́ẹ̀ ni wà bẹ́ẹ̀ náà kọ́ mi sọ lèmi náà ìnira tí àwọn ọmọ ìbàní Israẹla tí wọ́n fún ànábì Musa ó pọ̀ tó tó tó tu ó ní ní pẹ̀lú àwọn èèyàn aburú yìí méjèèjì là kó à ń kọ wa tá a bá wà ń bẹ̀ kan a lè kọ́pì ànábì Yusuf ká ṣe sùúrù tá a bá rí pé sùúrù ò pé náà ó tó tọ́ fún wa a lè fi bẹ́ẹ̀ lẹ̀ ìjọkọ̀ là ń kó káàkiri ni àwọn ọ̀rẹ́ kan là ń kó káàkiri ni àwọn ẹbí kan là ń kó káàkiri wàhálà wọn ti wá àpò ti sú wa a lè mú wa tọ́ a lè fi wọ́n sílẹ̀ Islam support rẹ̀ ọlọ́mọ um,